tẹ̀lé ọ̀rẹ́ mi dákun ṣọ́ra fáyé ayé ayé tó tọ́ ayé ayé malẹ́ o ayé lẹ́ ọ̀rẹ́ mi dákun ṣọ́ra fáyé. rèdò níbi kan agbámú lọ́mọ aráyé gbogbo ara ló fi ń jó ní wáíwáí o. bínú. ẹni abínibí ṣe kò bá ní. ẹni ọ̀rẹ́ bá dà ó máa ṣe bínú rárá. ẹni abínibí ṣe kò ayé ayé. àtàjọ fáìn èmi pápá ò ní gba tiẹ̀ kí ló dé gan mo ní kó o kó àwọn ẹbí ẹ mọ́ra pàápàá jùlọ àbúrò ẹ kí ló wá burú nú ẹ torí Ọlọ́run o fẹ́ káwọn ẹbí ẹ sọ mí lẹ́nu kọ́ sọ pé mi ni mi ǹjẹ́ kó o ṣe fara kó o ṣe fáwọn ẹbí tó kù irọ́ ni èmi ò ní gbà o. ṣé o ti délẹ̀. mo ti délẹ̀. ṣé wàá tiẹ̀ try wàá gbọ́ tèmi fún ìṣẹ́jú kan nísìn. ó yá mò my dear sori ewé ìgbà òjọ̀gbá ti gba òjọ̀gbá ọ̀pọ̀lọ́kan òjọ́ kọ̀ọ̀kan fámìlì mi yàtọ̀ sí fámìlì tiẹ̀ kó tó di pé o wọnú ayé mi lèmi àtàwọn fámìlì mi ti jọ wà látijọ́ ń ṣe mo mọ̀ wọ́n wọ́n sì mọ̀ mí àjọ mọ̀ wàtá lè wù síra wa kò sí nǹkan kan tí mo lè ṣe fún wọn tó máa nítorí tiẹ̀ kí n ṣe dáadáa sí wọn látẹ̀nídọ́là wọn ò nítorí ẹ̀gbóríyìn fún ẹ o tí n bá wá ṣàbúrú sí wọn náà kí ni ó kàlàbà nu apá ẹ̀dán kí ni tìyẹn ń bẹ̀ mo ní òfin mi lẹ̀ pẹ̀lú wọn àìmí mo ní wọn àwọn náà ni mí kí ni wàhálà tìyẹn báyìí. Ah, ládìlé kí ló dé ó dà ó kàn mí ó ṣẹ̀wọ̀n mọ́ mi lára kí ló dé gan kí ló burú nù nǹkan tá a jọ ń fa ìtorí ọlọ́run nígbà wo ló dà báyìí ládélé ah, ó kì í ṣèyàn báyìí tẹ́lẹ̀ tó wá wà mọ́ ọ̀rọ̀ nǹkan báyìí ẹni tó máa ń ṣe fáwọn tó ń ṣe fẹ́ bí ni kí n fún wọn ní tọ́fẹ́ production tó fẹ́ nìyẹn kí n torí pé màá place èèyàn kí n displace ara mi àní ṣé ohun tó ń wá nìyẹn àbí mo ti gbọ́ tó o bá gba tèmi mi ti gbọ́ tiẹ̀. nígbà wo ló wáá fẹ́ dàtà yìí o ò kì í ṣe láì tẹ́lẹ̀ bíládùn gbogbo nǹkan tó lọ ń fẹ́ tó kàn wọ́n mú gbogbo ẹ̀ kókókó bí eléyìí. ẹ wo ìyá bàbá kí n tó dé jẹ́ kó ń jẹ mi rẹ́díò. èmi ò ní kó ń jẹ báwo ìdìbò wà á lọ rí ti wà á bọ̀ rí wà á wá kúrò ìdìbò wà á fojú lé wà á fọlọ́ ọ̀rùn bẹ̀ mo ti ń bọ̀ látọ̀gbọ́ kẹgbẹ́ lọ́wọ́ fún owó tí fún owó tá a ná yìí owó yẹn kó bàjẹ́ rẹ̀ iye tí èdè yẹn fún pa ni mo lọ ta lọ kókó mi orí àwọn wà pẹ̀lú ẹ̀ òun ṣì ń òun ṣiṣẹ́ òun. ayé ayé.

ó dáa ó dáa bọ̀ ó dáa bọ̀. gbogbo ara ló fi ń jó ní wáíwáí o. ayẹyẹ ọ̀rẹ́ mi wàá dùn ṣọ́ra fàyè ayé ayé tuntun. sọ pé o fẹ́ gbọ́ yìí aṣojú èmi àti ẹ̀ díẹ̀ ìkòkò onígbà omi kò láàrin èmi àti ẹ̀ mi ò kọ́ ibi kíbi tó lè dà mi ò kọ́ nǹkan tó lè dà mi ò kọ́ ibi kíbi tó wù kó lè dà sí ní bá já pé ní bá já mọ́ lọ́wọ́ kó lọ bọ́ lọ́wọ́ ní kò ní kankan ṣe. <laughs> Báyọ̀ listen and listen carefully ṣé gbogbo ètò ìṣẹ́yẹ kì í ṣe tèmi o èmi kọ́ ló ń bá wí ẹ máa jẹ́ kó yí ẹ pé kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ sórí ọ̀nà tí abẹ́rẹ́ tó gbà ju okùn díẹ̀ lọ ọ̀nà gígùn ni o àmọ́ kò tí ì yá ṣáàjáde mi lé mi jáde lè mi sọ. olùlọ́kọ̀ọ́sẹ̀ náà wọn ò tiẹ̀ lò rárá dáadáadáa náà ni dáadáa ń bo tiẹ̀ ní dáadáa ń borí tó òun tó òun ẹni bá ẹ sọ̀rọ̀ gidi. gbogbo bá a ṣe ń sọ fún náà kọ̀ọ̀kan náà ló ń sọ jáde nù lé ní ilé wo ilé wo ni ilé mi rent ilé tó gbà lọ́wọ́ landlord ilé yìí ṣé o rántí lẹ́yìn ìgbà tí o ń ṣe. gbogbo ilé ètò kò síbi ibi tá a wà yìí sìn inú ekutu ni ìwọ ló ra tiles tó rà sínú gbogbo ilé ètò òfìsí tó tó fi fọ́ndé ṣẹ̀ hàn gbogbo àwọn ọkọ̀ ọkọ̀ lẹ̀ yìí wọ́n yẹ tí wọ́n jẹ́ ó tún ẹlòmíì kọ́lé tó máa kọ́lé táwọn ẹbí ẹ̀ gbogbo wọn máa gbé bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà òṣì ló ń ṣe ìlànà ló ń ṣe àbẹ̀ ń gba ẹ̀fọ́ náà ò fẹ́ gbọ́. jẹ́ ń sọ ọ̀rọ̀ fún ẹ sórí tó bá wọlé wọn ló lè fún wẹ́rà ọlọ́run bá mi ṣe ní ìwà tọrọ jẹ lọ́dọ̀ ẹni bọ̀dì yìí mi ò ní kẹ́ yá mi lówó ẹ yá mi lówó oúnjẹ ẹni tí ò wá yá mi lówó tí ò yá mi láṣọ kó gbọ́dọ̀ pèyàn lárúgbó ìsìn tó bá pèyàn lárúgbó ó máa dìjà ó máa dìjà bó ṣe ń dìjà yìí ṣé mi ní ẹ̀gbọ́n àgbàyà. bẹ́ẹ̀ni èmi lè gbọ́ ọ lọ́kọ́lọ́kọ́ kò lè yí ẹ ṣé ní tí ò lè gbogbo yóò pọ̀ ju tó yẹ yẹn lọ àmọ́ kò sí pọ́blẹ̀ orúkọ tó bá wù ẹ́ pẹ̀lú mo fara mo fọ̀ náà. mo ní àròyé yí ẹjẹ́ kó yé wa gbogbo nǹkan tó o ní tó bá yí ẹjẹ́ kó yé tó àwọn tí mò ń sọ yìí tí mò ń sọ kó o lè gbà mí gbọ́ títí di ìgbà tó o máa fi gba ọ̀rọ̀ tí mò ń sọ mi ní yé bẹ́ẹ̀ fa wa náà. náà kò tí yí lórí o. mi ò yí lórí. má bàárẹ̀ ìjọba lọ́wọ́. ó lè kú lórí ẹ̀ kí ni wàhálà tiẹ̀ máa yí. ilé ẹ̀ orí àrọ̀ mi ṣe wá fẹ́ tẹ́lẹ̀ rú. ó lè tẹ́lẹ̀ ayé ayé tuntun. máa mọ́ láàárọ̀ yìí bí mi ò ṣe rí nìyẹn gbogbo èrò mi ní pé bóyá ó wà ní sitting room àbí bóyá wà ní toilet olùyẹn látàárọ̀ tó ti wá jáde ọmọ bẹ̀rẹ̀ sí ní pe fóònù ẹ̀ ní ó ti pa ẹ̀yin náà mo ti ń try láyìn kò lọ́nù ká ní mo get ẹ̀yin ní mi ní ṣòpò wa torí yóò sọ fún mi pé ẹ níbi kan tẹjọ fẹ́ lọ lé ní tẹ́lẹ̀ ó ní mo ṣe ní kí n wá bí kí n wá wò bóyá ẹ ti rí i hmm, ẹ fọkàn yín balẹ̀ a máa rí wọn òdìndín balẹ̀ ilé bẹ́yẹn wọ́n mà ti di bàbá gbogbo wa <laughs> láì ṣàròbó <laughs> mọ́mì bí n pé ọmọ wá sílé ẹ lóòótọ́ àjọ ní àsọ ti ọ̀rọ̀ kan tí ó yẹ kí a yanjú láàárọ̀ ìtẹ́lẹ̀ tí wọ́n sọ wípé àwọn ń bọ̀ ní ọ̀dọ̀ mi mo mọ̀ pé tó tó tó àwà sínsìn máa rí wọn torí ní àárọ̀ yìí o lé ní o tílẹ̀ yìí o mi ò tí ì fojú kan wọn ẹ tí rẹ gbòòyìn dìwò yìí. tí èrè wọn bọ mo kàn máa wá sọ́dọ̀ mi ṣá. Ah, ah, ewu irú ìrìn tẹ́gbọ̀n yín rìn yìí èmi ò láìkí ẹ kéèyàn ti ẹ̀ pé pé bíi ni mo dé dúró torí ọlọ́run. ẹ̀yin mọ̀ bóyá iná wà lórí aago wọn. Eh, ojú ti lọ náà bó ni mo fẹ́ wá wà lọ sìn. tí wọ́n bá ti dọ́dọ̀ mi ń bí màá pè yín. mo ti gbọ́ ẹ ṣe. ẹ wò kí ni kọ́kọ́. mi ò lè mú kọ́kọ́ torí mo máa tó ń lọ. kún dẹ̀ wò sùsù kún dẹ̀ bẹ̀rẹ̀ sí máa kó ẹja nínú kí ni ìwọ́n yàn dì sí. ẹ̀yin náà lọ lè máa bá dán ogun ibú yẹn wò ṣébí bí odò ẹja wà là yìí jẹ́ kí n kàn sí ẹ̀ débẹ̀ ìtọ̀rẹ́ àpà pé ọ̀kan ti débẹ̀. orí burúkú tí bàbá ọdọ́ wò last time yẹn orí kan tí mo ṣe fún wọn ní tẹ̀lé. ó ti wà wọn lówó yìí ni. à ń sọ̀rọ̀ ẹja à ń sọ̀rọ̀ mọ́tò àbọ̀lẹ̀ kí ọ̀gbẹ́ni tó ń bẹ lókè erùpẹ̀ gbọ́ ò ọjọ́ mélòó la lò láyé tá a mi wẹ̀wù irí ìrìn àjò ọmọ ẹ̀ka ikú ní òpin rẹ̀ àsọ̀nilẹ̀ ah, àjẹ́ inú lẹ̀ mọ̀fọ́. kí ni ìbálẹ̀ ṣe sílẹ̀. wo kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ju pé jẹ́ ká tètè máa lọ sílé wọn ká lọ sọ́mọ́ ẹbí wọn òmùlé wọn. a ah, ní mọ̀ bẹ́ẹ̀. torí wípé bá a pẹ́ láyé bá ò pẹ́ o ikú ló bí ohun gbogbo bá a lówó láyé bá ọ̀dẹ̀ ní o ikú ló bí ohun gbogbo gbogbo ẹkún tẹ̀ ń sọ kò ní kí ẹ̀gbọ́n mi kó tún padà jí ẹ mọ bó ṣe máa dùn mí tó ẹ̀gbọ́n mi ni kò dẹ̀ sẹ́ni bọ́ọ̀lù tí mo ní ní bàbá mọ́ ju òun lọ òun ló ti kó yín sí ọmọ ìyá ẹ̀mọ iye bùkátà tó ti wà lọ́rùn mi ọmọ ìyá ẹ̀mọ oríṣiríṣi nǹkan tó ti wà lọ́rùn mi báyìí ẹ̀mọ sọkún mọ́ kọ́mọ ẹlẹ́ran má padà wá jẹ̀dú. ohun tó ṣẹlẹ̀ yìí ń sìn ló ṣe mọ ọlọ́run ṣe ń ṣe ọ̀la torí alápàyìn alápàdúpẹ́ alápàyìn lórí yìí fún omi ọlọ́run kò dẹ̀ sí ẹ̀kọ́ tó fẹ́ ṣe. àfikà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà. mo lé ènìyàn rẹ̀. ládélé dájú mi ó dájú mi ó fi ẹ̀jẹ̀ ní ọmọ ọmọ rẹ̀. ó wá wọ pé ọ̀nà wo lòun máa gbà tá a kàn mí lára ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe yìí kí ni ìbájì fọlábílẹ̀ tó rò pé tó ń ṣe yẹn ní láìpẹ́ láti fi yẹn jẹ́ mí látòrí ọ̀nà mo lè sọ fún mi pé nìkan kan jẹun ẹ̀wọ̀n kó tó lọ́dún lè ṣe fún mi alábílẹ̀ mọ̀ ọmọ fi yà jẹ́ mí ìkàrí látẹ̀lẹ̀. mi ì hmm, wá dípò ní kí n mọ sunkún látẹ̀yìn dọ̀la nǹkan tó ṣẹlẹ̀ kúkú ti ṣẹlẹ̀ òun ní kó dá padà ojú mi ọtún fàbọ sí o níjọba kó gbogbo nǹkan tó pamọ́ yìí kedere lórí ọ̀tọ̀ lọ́rùn bá mi òkú kí lè ràn wọn náà bẹ ó ti tó ó ti tó. ó pé ìwọ náà ti di ọmọ jọ gbìyànjú láti yọjú sí mi ọ̀la láwọn ọ̀rọ̀ kan tí ìdájọ́ fẹ́ sọ. ìyọkọ mi gbọ́dọ̀ wá ní o dọ̀dọ̀ ni kẹ̀yà wá torí jíjẹ nínú yín tẹ̀sẹ̀ máa wọṣọ tẹ̀sẹ̀ máa raṣọ tẹ̀sẹ̀ máa lọ sí skul ó ti di dọ̀dọ̀ kó ṣe fún yín ni ó gbọ́dọ̀ ṣe fún yín títí dé orí omi tẹ̀ máa mu ó máa ṣe ní dọ̀dọ̀ nìyẹn ó gbọ́dọ̀ ṣe fún yín ni kẹwà o kẹwà o ṣe ti gbọ́. ẹ wò mọ́nà ibi pé ẹ máa sọ ìmọ̀ mo ṣe sọ ṣó ti yé yín àwọn kóró bí ń sìn ọ̀fẹ́ sáré débi ẹni tó láṣọ kó má bàa padà wọ àkísà ìjókòó mi kẹ́yà wà ní òkú àkọ́kọ́ mi ẹ gbọ́dọ̀ má wà o kẹ́bí wà ní o màmá retí yín o ẹ wà o. ó dàbí àṣẹ lọ́rùn ọba ẹ dúró. mo lé níyàn rò ó. wọ́n ti pàtẹ́ ló ń kó ẹsẹ̀ tuntun. sọ̀rọ̀. ṣe bínú ẹni abínibí ṣe fúnpa ní. ẹni òrí pẹ́ndẹ̀ tó ṣe bínú rẹ́rẹ́. ẹni abínibí ṣe fúnpa ní. olú wọn kúkú rẹwà lọ́tọ̀ kò sí pé gbogbo nǹkan tí ó tó tó gbà wọn lóyún ó kún bẹ̀rẹ̀ àṣẹ kù. báwo wá ni owó tí mo gbèdè lọ́wọ́ nǹkan ayé tuntun ayé tọ́lá ayé ayé balẹ̀ ọ̀la ayé lẹ̀ ẹ̀ẹ́dù ṣọ́ra fàyè. ayé bẹ bá dùn kí ẹ fún wa lẹ́yìn náà ọ̀dọ́ rẹ̀ níbi tó ń ṣe àwọn ọdún ọ̀dọ́ tí mo tún bẹ̀rẹ̀ lò wọ́n. ọ̀dọ́ kan tó gbé ìṣòro rẹ̀ tó tún máa fún mi fún mi ládìyẹ sí ló máa rẹ̀. bẹ́ẹ̀ tí owó ni wọ́n ti mú wáyé wà ní sùúrù tó pọ̀ sùúrù tó pọ̀. àfàì fún mi ládìyẹ. kí nǹkan tó ṣe kó o tí kò ṣe nìkan rí àwọn ìyàwó ẹgbẹ́ ní ilé business lápì tó dìde pé wọ́n ní ìṣòro fún òde ẹ̀kọ́ láti má put responsibility wọn níyàwó rẹ̀ lórí ó ní ẹ̀ ní ìṣòro irú ìtawà nínú èyí àwọn ọmọ mi ṣùgbọ́n ojú ìfẹ́ àti wà lórí rẹ̀ ọkọ̀ kò fi rèétì kò tó pariwo ìṣòro tó bá jẹ́ kò fi rèétì ni owó ilé ọmọ máa ní lọ́dún ní seven hundred thousand nínú ìpínlẹ̀ pápá oníṣòro oògùn mọ́tò oògùn ẹ̀rẹ́pọ̀ sí mọ́tò lójoojúmọ́ kí ló dé wọ́n fi ṣí ẹ̀yìn ṣùgbọ́n tó wọ̀ 你送必須送出我嚟啦，加入入嚟啦，考考下啦。Ṣọ́ra o, ṣọ́ra lẹ ní mo ṣe sọ fún yẹn o. Ó ní mo fẹ́ ní àgbo kìíní. Ó yà sẹ́ ìfún ẹ̀, ó Beijo de ẹ ò ní. tó bá wà ń jáde. ẹ ẹ oúnjẹ wọn nílé. ẹ ti rí ìjọba. mo lè rí. ọpẹ́ rẹ̀ at last rí o olóòṣù. mọ́mí ẹ wo lẹ́tà yìí. kí délé torí ọlọ́run bàbá yìí ṣe tó tó báyìí sí kọ́ ọ̀pọ̀ lẹ sọ fún mi. ṣé mo pé àsọkùnrin wọn lè fẹ́ fi ṣe surprise package fún yín. irú surprise wo nìyẹn dá mi lóhùn èmi ìyàwó ẹ̀ tó fẹ́ ní ṣùgbọ́n kàsí nílé ó ṣe ọdún ìwọ tó tó báyìí kò lè sọ fún mi ìwọ kó jákòó bí ẹ̀gbọ́n kò sọ fún ẹ ọ̀rẹ́ lásán lásán ló wá lọ sọ fún ẹ kí ni mo ṣe fún bàbá mi lọ kí ni mo ṣe fún bàbá yín tó jẹ́ pé gbogbo nǹkan ló máa fi pamọ́ fèmí aláàtà nìkan ló wúlò lọ́wọ́ òní nìyí tí wọn bá fẹ́ ká rí wọn ò ní kọ́ sílẹ̀ àti pé ìgbà tí kì í ṣe páwọn náà ti mọ̀ páwọn ti fẹ́ kú. mo gbé ṣó ti rí. ta ló rí. lábẹ́lẹ́ ò dín mú. ó tún bí mi o ò mọ ọ̀rẹ́ bàbá yín close friend bàbá yín òun yẹn. ẹ̀hẹ́n ti ní ìjú gbà yẹn tó bá jẹ́ wípé ọ̀rẹ́ dáàdì ni ẹni ọ̀rọ̀ ti sọ̀rọ̀ àìkẹ́kọ̀ọ́ lọ síbẹ̀ kẹ́ lọ ṣàlàyé pé ẹ ti mọ̀ náà ni ó ti dà máa lọ bá àárọ̀ yà. ọlọ́run káwọn ajílẹ̀ mọ́ lè pa iná. a ní kẹ́ ẹ ní sùúrù ó ti dákẹ́. láyé bá ò pẹ́ o. ikú ló bí ohun gbogbo. bá a lówó láyé bá ò dẹ̀ ní o. ikú ló bí ohun gbogbo. bá a bímọ láyé bá ò dẹ̀ bí rárá. ẹ jọ torí ọlọ ẹ bá mi bọ̀rẹ̀ yín sọ. láti ìgbà tí àbúrò ẹ̀ṣẹ̀ yẹn ti kú ní ilé mi ò rójú ọmọ mi dáadáa mọ́nú ilé yìí èyí òun kò ní sùn omi kò ní mu a máa fọ́ sí ẹ̀ báyìí kó tó di pé wẹ̀ ni tó bá ti di pé wá jẹ̀jà lóhùn yàrá ìlú rúbà ṣe ló máa ń kó tó bá kàn máa wò sùn bẹ́ẹ̀ là máa wọ ẹ kó oṣù ẹ ṣàánú mi bá mi bà sọ̀rọ̀ ìgbà wo ló fẹ́ ṣe lè dẹ ṣàánú náà ń gbọ́ bíi pé ìjọ wo ló fẹ́ jáwọ́ mi lé ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà ìwọ ló yẹ kó tún máa tún mọ́mì nínú ṣò fẹ́ fún wọn lápá ìwọ ìdẹ̀là kọ́ bí inú ilé kí ló fẹ́ kọ́ wà búrẹ̀ lẹ́yìn máa sọ gbogbo nǹkan tó bá ti débẹ̀ dá ìyẹn láti gbà fọlọ́run ni. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣẹyẹ náà ti kú nígbà tí dádì kú gbogbo èèyàn ní dádì ti dàgbà wọ́n dẹ̀ fọmọ sáyé lọ ṣẹyẹ ń kọ́ ọmọ mélòó ni ṣẹyẹ bí sílẹ̀ kó tó kú ọmọ ọdún mélòó gan ni ṣẹyẹ fúnra rẹ̀ last week èmi ni mo bá kó result ẹ̀ lọ́sọ́dọ̀ rẹ dádì tó fẹ́ bá ṣe admission by next month kí ṣèyẹ wọ yunifásitì ṣèyẹ dá ṣèyẹ dá nínú ṣèyẹ wọ ìjọ irú kò wọ́n gan nípa ṣèyẹ sọ fún mi kí ló pa ṣèyẹ kí ló pa ṣèyẹ mo fẹ́ mọ̀ kí ló pa. bí n pé gbogbo wa la mọ̀ pé mọ́tò ló pa ṣèyẹ kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí i àyàfi ká gbà fọlọ́run ẹ ṣe wíwá ní ṣèyẹ ṣe ikú tó fi yẹ kí ikú mú ṣèyẹ lọ lásìkò ìka lọ́nà ọ̀run. ẹ ikú ti lọ ikú ti lọ ah, ṣe bá yín bó ṣe máa ń sọ̀rọ̀ gbọ́lẹ̀ rí i ìjọ ọ̀rọ̀ ọmọ mi fẹ́ máa ṣe gbélé ìdádúró kí ni ilé kí ni mo kó sí báyọ̀ lóhùn. ọmọ mi wà ẹ̀yin náà tún sunkún ni. àwọn òkè. ó yá jẹ́ àmà lọ sọ́dọ̀ mi. mo bá ti kó o lọ bá a máa gbà ẹ́. E. wá mi. last one ni wọ́n á fún yín lẹ́yìn ilé ẹ ní choice ẹ máa kó jáde ní ilé yìí. ẹ ẹ wo madam ẹ má bínú sí mi ẹ ẹ ṣàánú mi ẹ mọ̀ pé a kì í ṣe báyìí n tó ṣẹlẹ̀ ló fà á ẹ jọ̀ọ́ ẹ fún mi ní àyè díẹ̀ sí máa sanwó ni. madam mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ló fà á bọ̀ kí nǹkan tó dé kó máa ba ètí ò tí ì dè jẹ torí ẹ̀ ni mo fi wá síbí ń sìn láti wá báyìí sọ èyí tó rọ̀ ṣẹ́rí obìnrin lèmi àti yín kò dẹ̀ ní wọ́n ọ̀tẹ̀ pé kí n kọ́ ọlọ́pàá akókó adẹ̀rù yín síta ẹ jọ nítorí ọlọ́run ẹ kó ẹrù yín kẹ́ jáde yan lé. àǹtí torí èmi ò là ṣe ń bẹ yín ẹ mọ̀ pé a kì í ṣe bẹ́ẹ̀ o nígbà tí dáàdì mi ṣì wà láyé ní oúnjẹ yín lówó ẹ wá wo ọlá wípé à ń ṣe déédéé pẹ̀lú yín à jẹ yín lówó orí kẹ́ẹ̀tì ẹ̀fẹ́ lè kẹ́ fún one time díẹ̀ ká fi sort ara wa out ẹ jọ torí ọlọ́run. ó káàrí ọmọ dáadáa ẹ kì í jẹ mí lówó bọ̀ lọ́tẹ̀ yìí kò tiẹ̀ sí solution sí rárá ẹ kú ẹrù yín kí jáde ẹ jọ o. ẹ tún kí ara yín. ẹ jọ madam madam. wọ́n lọ́rùn mo máa wá dárí báyìí o kí ni mo wá fẹ́ ṣe báyìí. kò tiẹ̀ yé mi oníbà ni mo fẹ́ kó gbogbo yín sí báyìí àmúdáró. Oh, chairman no take it easy ó ti ṣàlàyé everything fún mi mo dẹ̀ ti bá wí ẹjọ́ ẹjọ́ ẹlẹ́mi fọlọ́ máa bẹ̀ ẹjọ́ ṣẹgbọ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣẹgbọ́. túnde kọ́ rèé mi. yà túnde. ọmọ ṣìfọládélé. bẹ́ẹ̀ ma. Ah, ṣé mo ní. dáadáa èèyàn gidi ni bàbá ẹ̀ àwọn àánú èèyàn ni kódà àwọn àánú mi ni pẹ̀lú ikú ló bọlá jẹ. jẹ́ àmà lọ mo ní láti ṣe kọ̀kẹ́ kí wọ́n fi ẹ̀mí bẹ̀rẹ̀. lóòótọ́ lóòótọ́ omi làwọn èèyàn kásá máa ṣe dáadáa. kódà wá sọ fún yìnyín ó yẹ kí wọ́n á ní sùúrù ní ìṣòro ìgbà yìí sìn yìí. Babátúndé ẹni tí ò ṣe gbàgbé ni dáàdi o but mi lérò pé mọ̀ mi o. Ah, rárá mà. anyway mi ò tiẹ̀ nídìí yẹn. gba eight hundred thousand ìwọ náà ló fi bẹ̀rẹ̀ business kan at least tó bá máa fi owó ìṣe business á tún lè help live ẹ̀ instead of kó máa ṣiṣẹ́ ní irú bíbá. Ah, ẹ ṣe gan-an ọlọ́run ràn lọ́wọ́. ẹ má wọrí ò ní ìdẹ dáàdẹ náà ń ṣe yàn bẹ́ẹ̀ sí mi. ẹ ń bolo wa ń lọ báyìí torí èmi padà sí ọ́fíìsì máa lè jọ pẹ̀lú jọ̀nù. bó ṣe ń lọ náà. ṣé inú òde àbó sì lè wọ ibi ìjẹ fámìlì ìlú ìyá ayé ẹṣin fàájì ló ṣe wà á ó tún dojoojúmọ́ mi láìkí ẹ̀. mo bá ti lọ dojúmọ́ ẹ̀ ó ti lọ jèrègì ní tèlà ó lọ kó fóònù mi ni. abalẹ̀ kò sọ̀rọ̀ fẹ́mi má máa ṣe báyìí má máa kìlọ̀ iwájú fún mi. ókè ókè ẹ̀dùn kò ń sọ bóyá ọjí fún mi ní sá ṣó dáa ká máa ṣe irú mọ́ ẹ̀ fúnra wa. wá ṣe eré o fóònù mi ni mo lè wà tí lábẹ́ tẹ̀ mi mi ò dẹ̀ rí mọ́ mo dẹ̀ kọ́ tẹ́ tó lè méjì lè ṣe irú ẹ̀ bọ̀bọ̀ yìí ni. bàbá wa àìsí máa jí fóònù fifteen lọ́gọ̀rọ̀ gbà ní iná ẹnu ṣé àbáyé jí fóònù. ẹnu ìjà kan fún arúgbó alámọ. ẹlò ṣé o fẹ́ sọ fún mi pé o mọ oje ni èèyàn ti kéèsì kí ló ń sọ yìí kẹ. wà á oje wo lẹ owó ṣẹ lẹ bẹ wájú ẹ wájú ẹ lẹ bẹ wájú ẹ wájú ẹnu ṣe. fóònù ẹnì kan mú o ọdún fún ẹni tó ṣe léyìí. olè léyìí olè lé fóònù mi lé léyìí. ọ̀rọ̀ abalẹ̀ kí ló ń ṣe tó ń fẹ́. ó tójú ìrànlẹ̀ gan ni o fóònù mi lé léyìí ẹ̀rù. wàhálà àṣà. ẹ̀gbọ́n lórí burúkú ni ayé máa bàjẹ́ àṣẹ àṣẹ wà wọ́n fóònù lórí ìbú fóònù tó ń lò tí ìmọ̀ ń dùn mí bá fóònù mi bàbá sáré mi àṣẹ mi ọ̀gá kò sí gbogbo. ẹjọ́ ó sì fún wa. ọ̀gá dìde. mi. Wọ́n yẹ sílẹ̀ yẹn. Mo mi tó ń bẹ̀rẹ̀ Ẹ wà ń jẹ́. Màámi. Bàbá kú ayé. ọlọ́jọ́. Ìbàjẹ́. Àṣírí. Jẹ̀ǹtù bọ̀bọ̀. Èyí ló mọ pé o Ǹjẹ́ pé fine boy ni Ṣé o fẹ́ lọ ní oníṣòwò ni? Àbí fẹ́ kọ́ balẹ̀ ayé ẹ̀jẹ̀ kọ́ bẹ̀yẹ̀ ẹ̀jẹ̀ kọ́ bá ọmọ jẹ́jẹ́ rí ìsinsìn? Ẹjọ́ mo fẹ́ lọ jẹ́ǹtù. Mo fẹ́ lọ jẹ́ǹtù. Ẹjọ́. Ọmọ tó wá sọ́ni wá sáré mi. Òdìdé ayé abájẹ. olùsọ ìgbà yẹn ọlọ́run ẹbí ṣe é. ọlọ́run ẹbí ṣe é. ìjà àwọn ọmọ àlùbọ̀. àwọn ọmọ àlùbọ̀ ńlá. ẹ̀rọ amẹ́ríkà kí ló bá dé ọ̀dà. owó ló bá dé kí ló ṣẹlẹ̀. ẹ̀ ń da gbèsè àti kádífà. àwọn kọ́ni music fáwọn balẹ̀ kí ló ṣẹlẹ̀. àgbẹ̀ stop ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ stop náà jọ̀ọ́ kan adé máa pariwo wèrè kan bíi sẹpọ fọọsì owó ṣèpò kínní oníṣẹ kò kejì oníire wọn pariwo bíi. pẹ̀lú ìtẹlẹ. kò lé tó o gbélé yìí kò lé tó o gbélé yìí dà. ó ti yẹ ó ti yẹ àwọn ọ̀gá ayé ti rà bẹ̀rù sílẹ̀ ipò kínní ni. àwọn ọ̀gá ayé ti rà bẹ̀rù sílẹ̀ ẹgbẹ́ o ọ̀bàrà kan bá bì anímọ̀lẹ́ gbogbo níbi àbá ọ̀ṣọ̀fin ní kápàtì ọwọ́ ìwé nìyí gàdá ti táyé rẹ̀ bí agogo tó ti rí mi kò wí o eh, má fi sùúrù pe sùúrù kọ má fi sùúrù pe sùúrù má fi wí èrè pe wí èrè má fi wí èrè kò pe wí èrè bá ti rí mi kò wí ọba yìí ni kò wí borí bi kò wí kiri ọṣẹ kí bí olùkèrè lọ́wọ́ lẹ̀ sí tábà fọmọ lọ́wọ́ àdìdè bá fọmọ lẹ́sẹ̀ àrìn nítorí ní kò sòótọ́ wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmọ̀ ọ̀tún olùkànrẹ̀ òsì àárín ọpọ́n ìta ọ̀run ní. báyìí wí ọ̀rúnmìlà Ọbịfa. Ìdísà. Ìdísò wádìí afẹ́jà bù fúnra mi. Onílù tí ń lu mi ìsàlẹ̀ omi ló ti ń wá. Hmm? Arákùnrin, Ifáyìí kí ẹ o, ó kí ẹ púpọ̀. Bàbá rẹ̀ ńkọ́? Bàbá mi ti kú o. Ẹ̀gbọ́n ẹ̀ ńkọ́? Ẹ̀gbọ́n mi tí mo ní kò sí láyé <laughs> Ọmọ rẹ wá ń ṣé kò sí tẹ̀m̀bé àwọn yìí wo arákùnrin tá a bá rí kan nínú àwọn ẹ̀jẹ̀ rẹ tí mò ń béèrè a lè dáwọ́ léṣẹ́ rẹ ọgbọ́ irun tó yẹ kó o tètè mójútó kíákíá ni kó o má lọ gbàgbé ẹni pé ń ṣe láǹfọ̀ ìyá aláǹtakùn rẹ sọ sọ pé kò ṣe ó sì yẹ kó o tètè mójútó kíákíá torí pé léwu púpọ̀ ọgbọ́ kọ́rọ̀ ẹ̀ má wàá dàbí ẹni pé kò sí ohun tá a jẹ tí ì tán ṣọlá báwo ni oṣù gbé mọ́tò káàkiri kọ́ máa gbọ́ owó àbámọ̀ sáwọ́ poroporo báyìí elégbò ọ̀nà jẹ́ kété òrí bẹ́ẹ̀. aṣọ le tó bẹ́ẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ ó le àfi bí ọ̀tá ní ni. àwọn tí mo ò tiẹ̀ rò lọ́kàn ń sìn tí wọ́n lè sọ pé bóyá wọ́n jẹ́ ẹ̀jẹ̀ mi àwọn ọmọ ẹ̀gbọ́n mi ni. Ah àmọ́ tí n bá sọ wípé mo fẹ́ wá wọn sìn mi mọ́bi tí mo lè wá wọn sí. ó ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe ni wọ́n bá ara mi ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ilé ẹ̀sìn ni wọ́n tá a bá ti rí wọn ọ̀rọ̀ ti ní ẹjú ìjọ ti bí bí ara ti bá yọ. máa gbìyànjú agbára mi. elébi ọjà òwú gbé gbìyànjú ọlọ́ pàkìtì mọ́ra kó gbé. bó ti jẹ́ mi wọ́n àwọn bàbá. tẹ̀lé ọ̀rẹ́ mi dákun ṣọ́ra fàyè ayé ayé tótó ayé ayé malẹ́ o. ó kú jọ mẹ́ta ọkùnkùn mi kí ló dé wá ṣe báyìí ìbọn má bínú tó ìgbà tó ń bínú sẹ́gbẹ̀ yín sí yín etí ń bínú sí mi náà ni inú ìbínú bàbá mi gbogbo wa pátá lámọ̀ tó nǹkan tẹ̀gbẹ̀ yín ṣe ipò kò ẹ̀yin náà máa wò ó sì ẹ̀yin náà kìlẹ̀ kúrò nínú ilé ẹ̀yin nìkan lè pọ́lá padà rí ìjọ torí ọlọ́run bàbá ọkọ mi ẹ ti fi tòsí bẹ́ẹ̀ gbẹ̀yìn wí ẹ bá mi fi tọ̀tún ẹ bá mi fi fà á múra ìjọ torí ọlọ́run. ṣé mo dúró sí yín bàbá ọkọ mi. ah nígbà tí wàá òkè. ẹ ń bínú sí mi nìyẹn. ìbínú bíi tí bá omi ìbínú tí bá ń bínú ẹ lérí mi lórí ìjókòó wa ní ìbínú nǹkan wàá òkè mi. máa jẹ́ mo fẹ́ lọ pípẹ́ nǹkan sí bàbá ọkọ mi máa jẹ nísìnyí tó ti dé yìí gbogbo nǹkan tó bá fẹ́ jẹ ní jíjẹ ní mímu ni mo ti rẹ́dì láti ṣe fún un gbẹ̀ǹdé bóun lè ṣe ń wò báyìí ṣé kò dáa ni. gbogbo nǹkan tó ń sọ náà ló ń wù mí ṣé bó ń jẹ fún. gbogbo tó bá fẹ́ jẹ tó fẹ́ mu. àbí. ìyàwó gidi lórí yẹn. lọ́ọ̀kì ọ̀pọ̀ ẹ ẹ tó máa ń jẹ ẹ jẹ sáré lọ fìdí ẹ. ẹ kó jọ kó máa kọ́ mi. pẹ̀lẹ́ jàre dídé dídé báwo ni. pẹ̀lẹ́. ní ìbọ̀rọ̀ tán ẹ jẹ́ ṣe nǹkan tó dùn mí gan-an àti wá àtẹ̀gbọ́n ẹ ẹ̀yin méjèèjì rẹ̀ sá fún mi ráúráú kò síbi tí mo fẹ́ wá yín sí kò síbi tí mo lè sọ pé báyìí lẹ wà ara àrìn tó ń rìn káàkiri náà òun ni mo fi bẹ́ẹ̀ níbi tí mo bá yẹn àbọ̀ òrògbé ká ní kì í ṣe pé ọ̀gá ọlọ́pàá yẹn jẹ́ ọ̀rẹ́ mi ipe mo ní kí n lọ kí epo tó jọ mẹ́ta ní ìnímọ̀ kí bẹ́ẹ̀ ló wa àmọ́kẹ́ àìmọye àwọn èèyàn òun ni wọ́n ń wà ní àhámọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ yẹn ìgbà tí wọn ò bá rẹ́ bí wọn tí wọn ò mọ ibi tí wọ́n lè wá wọn sí nígbà tó jẹ́ pé nǹkan tí ò ṣe òun ni wọ́n máa sọ pé ó ṣe àmọ́ ta ló fẹ́ sọ wípé kò ṣe bẹ́ẹ̀. bọ́lá ni kì í ṣe pé èmi náà dédé rìn ní ọ̀rọ̀ ibi tí mo fẹ́ sùn ni mo ń lọ tí àwọn ọlọ́pàá yẹn fi mú mi and then mo gbìyànjú mo dẹ̀ bẹ̀ títí ọ̀hún gbà kàkà kan gbọ́ ẹ̀bẹ̀ mi wọ́n kàn bẹ̀ sí nínú mi nìwọ̀n náà so mi ì ní kankan tí mo lè ṣe tó ilẹ̀ ti ṣú ṣé o tún gbọ́ nǹkan tó sọ kí ló ṣe yín irin orú o ṣe nǹkan tó dáa fún ẹnikẹ́ni kì í ṣe pé fún wọn nìkan fún ọmọlúàbí kọ̀ọ̀kan irin orú o dáa fún ibi tílẹ̀ bá ṣú ẹ̀ sí kí ló dé tí wò ó sùn bẹ̀ àti pé ta ló lé yín bí ah, ẹgbẹ́ tó Ọlọ́run má sọ mi lẹ́nu òun lára irú eléyìí tó ṣẹlẹ̀ ń sìn ṣáà lè padà rí ẹ̀gbọ́n ẹ̀ mọ́. Ọlọ́run járe bímọ àjìnà síra wa lágbára Ọlọ́run mú nǹkan tí wọ́n gbé fún ẹ. àmúwà òkè ó wà òkè àbọ̀ ń àìbínú kẹ ìbínú. ohun tó gbé síwájú ẹ̀ tó ṣe mú sí oúnjẹ táwọn làwọn fẹ́ sáré lọ sí fún yín kọ́ tán débi náà dúró afẹ́sáré lọ sóúnjẹ ìyẹn kọ́ ò wá níjẹ̀ rárá. tó bá jẹ́ tó ń jẹ máa ń jẹ. ìwọ ọmọ nǹkan tó gbélé iná tó bá ti bínú sí i. adébáwá mọ́lẹ̀ àwọn bàbáàlẹ̀ àwọn méjèèjì ń tìkọ́lé ọ̀hún bọ̀ wá kọ̀lé ayé wọ́n ní wọ́n ṣá kálẹ̀ ìbọnikọ́ máa ṣe ọmọlẹ̀ nìkan ní bẹ lẹ́yìn tí ń ṣe bọ ìjọmọlẹ̀ náà rí o. ọmọlẹ̀ ọmọlẹ̀ ló fi gbígbégú ló fi ìfẹ́ o ọmọlẹ̀ ọmọlẹ̀ náà rí o ọmọlẹ̀. wo ọmọ tó ní ìlàyé ẹ̀jẹ̀ rẹ ni lóòótọ́ ẹ̀jẹ̀ rẹ ni ìyá ọmọkùnrin yìí ń kọ́ ìyá ẹ̀ ti kú. <laughs> ẹ dákun ọ̀rọ̀ mi nù ifá mi ha ha yà lẹ́yìn. fi ń yí wípé ìyá rẹ̀ wà lóye ah, ah. ohun tá a mọ̀ mú níyẹ́ ẹ̀ tí kò ń gbọ́ wọ́n mi ẹ̀ ń gbọ́. bàbá ìyá mi ti kú. <laughs> Ah, ṣẹ́kì kò gbẹ lọ́wọ́ ọmọ olórí àgbàdá jìgì ikú ọba àwọn apàṣẹ kékeré lédè lórí ìrìnnì lóde ọ̀rọ̀. ìyá rẹ̀ ò kú. ẹ wo bí bàbá hmm? ọ̀rọ̀ yín yóò yé mi mọ́ tí n bá sọ wípé o ti sú mi ẹ gbà wípé nǹkan tó wà lọ́kàn mi ni mò ń sọ jáde mo wá síbí ẹ sọ wípé kí n lọ wá ẹ̀jẹ̀ mi wá mo dẹ̀ lọ mo dààmú títí kí n tó rí ọmọ tí mo mú dé yìí ẹ lè bèèrè lọ́wọ́ dáàdì ìgbésì dáàdì sọ wípé òun gangan ni ẹ̀jẹ̀ mi àtúnwá mo débí tán ẹ tún wá ní ìyá ẹ̀ ń kọ́ mo ní ìyá ẹ̀ ti kó níyà ẹ̀ wá ṣé kí n lọ jí òkú kí n mú wá síbí ni. ṣé mo mọ̀gbà tí wọ́n bí ọmọdé yìí ni tí sọ pé ẹ̀jẹ̀ rẹ ni àní kíníkẹ́ tí ìyẹn rèé o pẹ̀kí ni mo kó bàrà mọ yàálẹ̀ èmi onímọ̀ ní tọ̀hún kò o tó bá ṣe pé ìmọ̀ ti èèyàn nípa ọba ti kò tọ́ fẹ́ yàálẹ̀ yóò burú ya rẹ̀ sóni mo sọ fún ẹ pé ìyá ọmọdé yìí gbẹ lórí ẹ̀kẹ́ lọ mú ya rẹ̀ wá. tá a bá rí ọmọdé yìí gbogbo nǹkan tí wọ́n tà ẹ wo bí ṣé kò sí ọ̀nà àbáyọ mi. o kìdìgbà sílẹ̀kùn àfi ká rí kọ́kọ́rọ́ ọgbọ́n sì di kí àfi ká rókùn. tá a bá kọ̀ tá a bá rí ọmọdé yìí àwọn òkè ìṣòro wọ̀nyí ó tún máa ṣubú lórí ara wọn tó bá ṣubú lébú ìtẹ̀gbè ọ̀gbọ́ ohun bí ó máa ṣẹlẹ̀ lórí ohun bí àwọn nǹkan òfò ó máa ṣẹlẹ̀ lórí nǹkan òfò àfi kárí yẹ. bàbá hmm? ṣé wọ́n tẹ̀ fi ń yé mi ní pé ìyá mi wà láyé. èmi kọ́ mo wí bẹ́ẹ̀ bàbá kúkúrú finú ṣọgbọ́n ló wí bẹ́ẹ̀ ọ̀run mi là kẹ́kọ̀ọ́ ó ní ìyá rẹ̀ ń bẹ láyé ó ń bẹ lóru san san torí òru gangan báyìí làbọ̀sùn ìyá rẹ̀ kú bàbá ìgbàgbọ́ tí mo nínú yín òun ló fà á tí mo fi ń dààmú tó yìí káàkiri bẹ́ẹ̀ ṣe sọ pé ìyá ọmọ yìí ò tí ì kú mo gbà yín gbọ́ lóòótọ́ nítorí mi fúnra mi tí mo jókòó yìí mi ò lè sọ pé ojú olórí ìyá ọmọ yìí ni ìgbàgbọ́ tá a kàn ní tá a gbàgbọ́ ni pé a ò rí wọn mọ́ a lè ti gbàgbọ́ wípé wọ́n ti kú náà ni àmọ́ tá a bá wá lọ wá ìyá ọmọdé yìí wá nítorí n tẹ́ sọ fún mi ni pé kí n wá òun wá tí n bá ti wá wá ìṣòro ti tán tá a bá tún wáyà ọmọdé ìwà ń sìn ṣé kìí ṣe pé ìṣòro míì tún wà ẹ jẹ́ kí n tètè sọ fún yín o. ìyá ẹ̀ tá à ń lọ wá wá yìí kò ní bàbá mọ́ kò ní ìyá mọ́ kò dẹ̀ lẹ́lò míì mọ́ tí ò ní jẹ́ pé tá a bá tún wáyà débi ẹ̀ níbi ká lọ bèrè ìbàbẹ́ ẹ̀ wá. kò lẹ́lò míì mọ́ ju àwa tá a jókòó yìí lọ tí nǹkan míì bá wà ń bẹ́ẹ̀ tètè sọ fún mi ń sìn kí n lè mọ orú ìdààmú tí màá dààmú ká tó débi ohun tẹ́mi ń sọ fún ẹni pé mo ń jóná ìwọ ni kò ní kémi ó kéwù rẹ̀ wá sórí tẹ́ bá ti mú ìyá rẹ̀ débi ọ̀rọ̀ ti níyẹjú gbogbo nǹkan tí ó ti dópin. ó ti tán bàbá. ọtán ni ibi ti tán. jẹ́ àlọ́ jẹ́ àlọ́ àgbìyànjú agbára rẹ̀ ọlọ́wọ́n di òṣèṣe ọ̀hún mélòó di òṣèṣe. bàbá ẹ wo ẹ yọ̀ǹda wa báyìí jẹ́ kí àwa tètè máa lọ. ọ̀dà mo fi fásìn yìí sọgbọ́n ohun tó ṣẹlẹ̀ rèé ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo bá yín sọ̀rọ̀ ìjáfara léwu àwọn tó la yóò fún yín lágbà ọlọ́run ọlọ́run àfúnwárí. ìwọ ni gbogbo ayé ń pè ní bàbá áńgẹ́lì wọlé fún lọ́rùn iṣẹ́ ọwọ́ rẹ̀. ẹ ní ṣàṣedànù wàhálà yóò lè gbá sásán. gbé ìpínlẹ̀ ń bẹ̀. àṣẹ. kò sẹ́ni tá a lè ńlá ni iṣẹ́ rẹ̀ àtòbí ẹni ńlá ni. wá máa máa dàgbà ìdí. olórí olórí olórí tó bí ìjẹ́ tó bí ìjìnà ọjọ́ bí ìjìnà olórí olórí olórí olórí olórí olórí olórí olórí. pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí ń sìn báyìí. mi fẹ́ ká palariwo kákan ṣe pé bíi kí fámìlì mi kó lọ mọ àwọn fámìlì ìyàwó mi so káwọn fámìlì ìyàwó mi náà kedere kó dẹ̀ mọ fámìlì tèmi náà so which means pé bíi màmí mọ ẹ ọ̀dà so tàbá ti rọra ṣe yẹn ó ti tó bẹ́yẹn for now so tàbá dẹ̀ tọ́lọ́mùbá sọmọ tó ṣe gbogbo ẹ̀ a ní máa ṣe gbogbo ètò bá kú láláriwo. fáyẹmí ṣé ọmọ tá a ṣègbèrè lórí ẹ̀ ń jó ní ìta béèrè lọ́wọ́ fa tí fa ní ọ̀dà sóun ni. olóyìn ah, ah, ọ̀dà bẹ́ẹ̀ torí fáwọn èèyàn ọmọ náà púpọ̀ wọ́n ló níwà kò sì sí méjì tá a fẹ́ lára obìnrin tó jù wá lọ nígbà tí fásitì ti fọwọ́ sí èmi náà ti fọwọ́ sí tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nu ọjọ́ kò láyọ̀. àṣẹ. ọ̀run mi là ò ní jẹ́ kí wọ́n fẹ́ lómi ìṣe wá. àṣẹ. wọn ò ní fẹ́ lómi ìṣàwọn náà sọgbọ́ ẹ tó bá sì ti ń wọnú ilé yìí báyìí yóò bọ́ ọkùnrin àbúrò abóbìnrin àbíyè bí fáwọn ṣe ṣe é nù ẹ̀yìn bó wá ní ikú. àdúgbò lọ́dọ̀ lọ́hùn kò sí problem à ń à ń dọ́gbọ́n sí i. ọ̀dà o jẹ́jẹ̀jẹ́ kése ni kánkànkan ní páfe ẹ ṣàròrà máa ṣe. ẹ dádì báwo ni ti woman tí mo rí pẹ̀lú yín yẹn ṣe ẹ rí láyé rí mo mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá fi ọ̀rọ̀ há sí para ẹ̀ ọ̀yọ́ èyí tí wọ́n léèrè ṣòro obìnrin tó ń wò olùrànlọ́wọ́ mi ni. olùrànlọ́wọ́. òmí wò fáyemí òjò ń pọ̀rọ̀ bọ̀ lẹ́yìn bọ́jú ọ̀rọ̀ bá tí ì tó ẹnìkan ìsọ́ sọ́gbọ́ bí ọjọ́ ọ̀rọ̀ bá pé n máa ṣàlàyé fún ọ. anyway kò sí wàhálà kankan mo fẹ́ lọ sí ọ̀dọ̀ màmí kékeré. àbúrò ìyá rẹ. bẹ́ẹ̀ ni ẹ̀mí mo fẹ́ lọ ṣàlàyé fún wọn pé báyìí báyìí báyìí kó má lọ dàbí pé ó máa bá wọn lójijì. ṣé ọmọ pé yìí fapá kan fò bàbá lèmi lè ṣe àwọn ni ó sì yá àjọ kọ́mọ olùkọ́ gbọ́njẹ́ náà gbogbo alájọ yọjú síbẹ̀ lájọ ṣe. ọjọ́ kò láyọ̀ ó ṣeun. Ah, dadi fáyemí kí ló dé. èmi ò láìkì gbogbo àwọn nǹkan tó tó fẹ́ máa ṣẹlẹ̀ yìí o. Ah, ah, kí ló ṣe ẹ mọ kọ̀ǹdíṣàn wọn náà. kò fọwọ́ sẹ́wọ́n bí gbàdá àwọn kan fẹ́ lọ́ máa fi ó máa lọ fi yẹ̀yẹ́ ara ẹ̀ síta ni tọ́jú ẹ̀mọ́ pélé àná là ń lọ. àwọn àgbà máa rí kí wọ́n tó wí o wọn láìsàn tí ń san lọ́dọ̀ ìlédùá tí ì sẹ́ lọ́dọ̀ ọmọ èèyàn kọ́ ló wọn dákun kó sọ wà ń bẹ̀. ẹni tó wí ti èyí sọ pé bóyá eh, wọn gbádùn ṣé tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣòro fún wọn èmi ò ní kẹ́ má ṣòro o ṣé tó bá fẹ́ ṣòro fún wọn sí ibi eh, eh, introduction tèmi ìjọ nǹkan ẹ̀yẹ ni ṣé ibẹ̀ ni orí tẹ́lẹ̀ ṣe fún wọn lọ́sàtì ṣòro fún wọn ti ṣe mí ní kankan the last time tẹ tẹ tẹ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ọ̀hún máa yẹ fún mi. mi dẹ̀ ní anything wrong pẹ̀lú ẹ̀ but what I'm talking about is that woman ẹ mọ̀ àwọn tí condition yẹn bá tó tó bá ti wà pẹ̀lú bẹ́ẹ̀ anything can happen at any time. wo Fáyẹmí ẹni tó bókun kalẹ̀ tọ́ta nípa òun náà ti ní kànú ni sórí bí mo ṣe mú un lẹ́yìn ló ń jẹ́ kára rẹ̀ ọ̀yá wò ní ṣé ọba rẹ ní ọ̀rọ̀ mi rí èmi tí mo mú lórí mo ló kú ìwọ tó mú nírù ló ń dùn wèrè. ó ti gbádùn kò sí ohun tí ó ṣẹlẹ̀ ṣọgbọ́n ọkàn rẹ̀ balẹ̀ ó kúkú yóò ó bóde mu. èmi ò ní ó bóde mu but. Ah. ẹ̀yin wọ́dà jáwé mi lóhùn o. mo ń bọ̀ ọ́ mo ti ń bọ̀. jẹ́ àlọ́ jẹ́ àlọ́. bàtà ti jẹ́ kí o kó lọ́wọ́ wọ náà wọ bàtà. torí mo ti sẹ́tù gbogbo owó bíìlì ẹ kò sí problem nípa yẹn kí ló máa jẹ. Mm, anything. pẹ̀lú máa jẹ mo mọ̀ ṣe gbọ́ tuntun tó wọ́n yìí wọ́n máa wúlò wúlò fẹ́ fún wàhálà o tuntun bọ́. ẹ máa gbádùn ọ̀bọ̀dẹ̀ jọ èrè náà. kò sí wàhálà mo mọ̀. wá dá sí ibẹ̀ wọ́n á dá ronú kí ló lè tó bẹ́ẹ̀. ẹ ṣe gan ẹ̀gbọ́n ṣe eré kì í ṣe fọ́ọ̀tì mi náà ọkàn wù mí kí n wá ń ta ni and mo rí ìdúpẹ́ lọ́wọ́ yín fún gbẹ́ fọ́ọ̀tì yín lórí mi ẹ ṣe gan. wá ogun kì í wó ruru káwa ruru o kò dẹ̀ sí bí problem ṣe lele tó a máa wá solution sí náà ni oúnjẹ mo fi sínú lébẹ̀rẹ̀ fún ẹ tó bá lè jẹun tán kó o lóògùn ṣé ká wọlé jọ kó wá lọ jẹun. ọkùnrin ti gbọ́ ọ̀dọ̀ àgbà yẹn màá wá báyìí àwọn níbo lè wà lọ́wọ́ Ayabọ́lẹ̀. Mọ́mí! Ọkọ mi! Kí ló wá ṣe ń bí? Bàbá nǹkan náà mi rè. kì í ṣe ìwọ nìwọ pẹ̀lú ẹ̀gbọ́n ẹjọ́ wá sọ́dọ̀ mi nítorí. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀run mi lọ máa ṣe òun. ẹ wá sí mi lọ. ẹlẹ́rìí ìtú. ẹ mọ rí ni. ọmọ bíbí inú mi ni ọmọ mi ni. ẹ ṣó wọlé. kí ló ṣe. ẹ wà ẹṣó ẹṣó nù dé. ẹ ṣó nù dé. ifá ọmọ ṣe òun jọrọ ọmọ ṣe òun ọ̀run mi là. ọmọ kárẹ̀. Fáyẹmí mo mà dúpẹ́ púpọ̀ lónìí ifá kan ní mo dúpẹ́ mo dúpẹ́ àwọ ọba adífá fún ọba lálẹ́dí ọ̀yọ́. ọba tí jẹ tán tí tún fọba jẹ tá a bá ṣe ni lóore ọpẹ́ làádá ògúdàrosù mo dúpẹ́ ọpẹ́ tọ́ sẹ́nu mi ìwọ tí mo fẹ́ bá sọ̀rọ̀ ò ń bẹ lálàáfíà ara èmi tí mo fẹ́ sọ̀rọ̀ àlàáfíà lèmi náà wà gbogbo wa la wà láyé àwa láàyè wa sọmọ pé ó béèrè ọ̀rọ̀ yáyì lọ́wọ́ mi ń jó níyì mo sọ fún ẹ wípé òjò ń pa ọ̀rọ̀ bọ̀ lẹ́yìn ọjọ́ ọ̀rọ̀ wa pé lónìí. arábìnrin tó ń wo yìí bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́rìí. yóò dà fún yín ẹ o. ìyá mi pè mí o. báwo ni o kẹ́kẹ́ ìfúnpá tó wé ní agbáni ìfúnpá tó jẹ́ ìfá ó ṣe ọ̀run ìlà. olóyè mi káàbọ̀ olóyè sani mi tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́tipẹ́ ni mo ti dolóyè. kó dọ̀bálẹ̀ forí adé come on na waste time. Ọ̀rúnmìlà o agbárí bíjábíjábíjábí ayé ayé ayé ṣe láìlá kó ayé ló ṣe kàn ó mú gbogbo ara tó kì í bẹ̀rù ẹ̀jẹ̀. ọkùnrin yá yá yá yá. Ọ̀rúnmìlà o bàbá àgbọ̀nrin ògún wàá fẹ́ mi ní sàṣẹ eléyìí ti máa wúlò ní káàrọ̀ ọ̀rọ̀ mọ́ tútù làwọn ọdẹ tútù làwọn bàbà àtògbò àtẹ̀rù ní olúwẹ̀rí kì í gbóná kọ́wọ́ ẹ̀ pèsè ọ̀fàǹtẹ̀rẹ̀ ẹ̀rọ tó kọ́ fẹ́ẹ́ nufọ́ ẹ̀nu ọ̀ká ni kù sí kọ́wọ́ ẹ̀ mo bá mú un wálé mo wá ṣiṣẹ́ fálára rẹ̀ Ọ̀rúnmìlà àtàwọn gbarumọ̀lẹ́sì bá mi dáwọ́ lé. ayé lè sórí gbogbo ìgbà náà ẹ̀bì tí pé wọ́n pa tiyetiye ni kò níyè ní mo béèrè níbo ni ilé wọn kọ̀mọ̀ àwọn ọmọ rẹ̀ ń kọ́ ọkọ rẹ̀ ń kọ́ ìsọ kankan mọ́ ilé tí ń tọ́jú rẹ̀ ọlọ́run dáyé rẹ̀ tí n bá ń bá ọ sọ̀rọ̀ ń jọ̀ mí ìtọ́ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tí n bá ní kó ní sùúrù nǹkan máa ní sùúrù ńgbà míì wà ọ̀rọ̀ ọ̀sẹ̀ nìkan ìsọ̀ǹdàjì ṣùgbọ́n lónìí sórí pé ọjọ́ ọ̀rọ̀ pé elédùà tó wá ṣe gbogbo ẹ̀ létòlétò ó tó fi ọmọ rẹ̀ ó tó fi hàn ẹ́ lónìí. ẹ dáàdì kì í ṣe pé bóyá èmi náà mo fẹ́ kí ẹ ẹ̀ pọ̀ àbí ìbátan but at the same time ẹ mọ̀ pé ó yẹ kí n lè máa bẹ̀ torí mo rí pé bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wọn bá máa rá àwọn tẹ̀ máa tọ́jú bẹ́ẹ̀ pé ó yàtọ̀ fún ojú òkè báwo ni ṣe bẹ̀ àwọn ju gbogbo lọ mọ́ mi wá máa fi mo bá fi kàn ní kejì òṣìṣẹ́ ẹ̀mọ̀ ìpínlẹ̀ ìwọ̀n nìkan náà ni wọ́n wà mo lè fojú ò ọkọ̀ odó bàbá mi ni wọ́n jẹ́ àti sẹ́ńtà mi náà ti di dájú mi kékeré ọ̀gá mi ẹ má bínú. <laughs> pẹ̀lú wọn ni ṣé o ṣe ló dàbí pé elédùn àdìdì yan ìdílé yìí láti yọ ẹbí mi nínú ọ̀fẹ́ àti wàhálà tá a kó sí wọn. ẹ wo mi o kò sí nǹkan kan tó ẹ ṣe fún mi ẹ ẹ tí ẹ lè ṣẹ mi láéláé ni àbí kémi gan tún máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o nǹkan tí yín ò ní bàjẹ́ ẹ dúró pẹ̀lú àfàìfúnni ládé jẹ́sí ló máa rẹ̀. ẹ̀jẹ̀ àti bíkọ́lọ́ mi. ẹ wọ́n wà ah, wọ́n wà wọ́n sì wà wọ́n wà lórí rà yìí. wọ́n wà tí wọ́n dún. àwọn tí wọ́n wà. ọlọ́run mo dúpẹ́ o ṣé pé ọ̀rọ̀ báyọ̀ ní ilé gbẹ́ngbẹ́ nìsín. ọlọ́run mo dúpẹ́ o báyọ̀ ṣé o ṣé o alájọbí àgbò náà ẹ̀yìn ẹni tá a máa lọ kí wọ́n fi tọ́ wà àmàdébẹ̀ àbúrò ẹ tẹ mọ gbogbo ẹbí mi bẹ́ẹ̀ kọ́. ẹ ọ àgbọgbọ fífi máa tó. ẹ ṣe ẹ ṣe wọn ẹgbẹ́. ilé bá ní ó lè bá jẹ ká má lọọ bẹ ẹ ká bá bọ. kí ni lọ múra. adégún olóoru oṣù pẹpẹ jí wà ọ̀tá arúgbó ní tapáta ẹni ta ni kò ṣe rere tó ṣe rere ló ṣe é dè ara rẹ̀ ra rẹ̀ ló ṣe é dè ẹni tá a ní kó ṣe rere tó lóun ṣe rere ló ṣe é dè ara rẹ ra rẹ ló ṣe é dè hmm, kábíyèsí ọ̀hún nìlà <laughs> ìyá wa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pátá àfọwọ́fà bàbá ọkọ mi. mo gbé bàbá ọkọ mi ah, irú ẹ̀ṣẹ̀ wo ni bàbá ìwà ṣe tó wá kó bá gbogbo wa tá à ń jí ẹ̀jẹ̀ tá à mọ̀ jù báyìí. Ah, bàbá ohun tó ṣẹlẹ̀ ni pé ẹ fẹ́ kí n túṣu lésàlẹ̀ kòkó ni hmm, torí pé ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àwísúnkún lọ́jọ́ tó jú òrò ọwọ́ òrò ẹsẹ̀ òrò ẹnu nìkan ni òní lè sọ wa gbélé ayé wa ṣe ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àwísúnkún ifá ìwọ náà ló fi hàn wá torí wọn láwo gbogbo wa yìí ọ̀gbẹ̀rì ni wá bọ́ bá ti rí ni kò fi hàn wá o bó bá ti rí ni kò wí fún wa. Ah, bíbúlùkù bábà ló lo ojú àmà tó lo ojú àmà tó kó ipa nímọ̀nú ẹ̀ lù gbogbo àṣírí ara pátá nìkan nǹkan mọ̀ bọ́ bá ti rí ni kò wí o bí kàrò bá wọnú omi kedere nírìnà òní. ẹ gbójú yẹn wá ọ̀pọ̀lọ́ ìgbésẹ̀ yìí gbójú yẹn wá tó ọyẹ ìwò ifá fi hàn wá. bó o ti lọ yìí wàá lọ retí wàá bọ̀ retí wàá wá kúrò èkó wàá kó délé wọn á fọlọ́run bẹ́ bó ti ń lọ ẹ̀ má kẹ́gbẹ́kẹ́gbẹ́ lọ́hùn ṣó o rántí pé owó tá a ná yìí owó ilẹ̀ oko bàbá ẹ̀ ni iye tí ò dẹ̀ yẹ kí n ta ni mo lọ ta lẹ kòkó yẹn olú àwa wà pẹ̀lú ẹ o ò ní ṣìrìn o ò ní ṣíṣe o ọlọ́run á lè kọ́. ẹ ẹ mọ́mí àdúrà olóko kì í máa gbà kí ní gbogbo ìgbìyànjú yìí ló kó má jà sófin ṣe ti gbọ́ ẹ fọkàrà yín balẹ̀ ẹ kúrò pé ọmọ jẹ́jẹ́ ni mí màá ṣe jẹ́jẹ́ ó dáná ẹgbẹ́ kejì tó máa lọ lọ. láyọ̀ ló máa dọ́hún o ọlọ́run àwa pẹ̀lú ẹ̀ ò ní ṣìrìn o ó dáa ó dáa bọ̀ ó dáa bọ̀. gbọ́. ó mi wà nílẹ̀ mọ́ọ́nì bẹ̀rẹ̀ kan ti dé ẹ máa bọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ kan lálẹ́ kan yín náà ni o bẹ́ẹ̀ ni wà. ọdún wa ṣe ọmọ rẹ bẹ̀rẹ̀ kan láàrin ló ti ṣe dáadáa lẹ́jọ́ yìí. ẹ̀dá ẹ̀dúró ẹ̀dá ọmọ ẹ̀yìn ọmọ ṣọṣọ bọ́sì ń fọ́ létí bọ́sì ń fọ́ létí ọ̀ká rẹ̀ ọmọrú àwa yóò gbọ́dọ̀ kú sẹ́yìn odi. ẹ rí pé ayọ̀ mi kú. Ah, kódà ayọ̀ rẹ̀ ń bò kúta tó ń sẹ́ dálẹ̀ báyìí. Ah, ẹ ṣe o. kàlẹ́ léyìí o. ìyàwó yín ni. owó ah, yàwó pọ̀ ó bọ̀ inú tiẹ̀. ilé ṣàní. kò tán. lọ́dọ̀ wa ni. lọ́dọ̀ wa. ṣé ọmọ ọ̀dọ́ wa tún wà ní ìlú èbó lọ́hùn. ah wọ́n pọ̀ ó ti dáa wọ́n mi àwọn ará ní kọ́. àlàáfíà gbogbo wọn wà. ọ̀dọ̀ mi náà o yẹ ẹ̀wọ̀n ní àádọ́dọ̀ ní àádọ́dọ̀ ní ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n. ẹ jẹ́ kí mi tẹ̀ sáré. Ah, ẹ jẹ́ ṣé orin tí mo fẹ́ sọ fún ẹ Yorùbá wọ́n ní owó tọmọdé bá kọ́kọ́ ní àkàrà ló fi ń jẹ èmi ò lè jẹ́ kó fi tiẹ̀ jàkàrà o nǹkan rẹ báyìí ló máa fi ṣe ṣòwò látìgbà tí bàbá ẹ ti kú tí mo ti ń dáfà tí mo ti ń dágbe tọ́nà dé tó yọrí síbi ayọ̀ ah nǹkan rẹ ni kò bẹ̀rẹ̀ sí dáwọ́lé o owó ẹ̀ báyìí kò bẹ̀rẹ̀ sí fi ṣe nǹkan rẹ ṣọwárí èkó tó ń lọ yẹn mo fọlọ́run bẹ́ẹ̀ o ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ rọra o torí ìlú wa yóò rọgbọ́ọ́ ṣọ́rọ̀ mi yí ẹ báyìí. ṣé o mọ̀ pé o pọ̀ lọ́wọ́ mi ṣé o mọ̀ bẹ́ẹ̀. Hmm, lẹ́kàn ìyàwó ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lọ́mọdé ń bímọ ẹ̀ kíákíá mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí bímọ ọdọọdún ni bẹ́ẹ̀ bá ti ń bi ẹ máa gbé wá bẹ́ẹ̀ bá ti ń bi ẹ máa gbé wá máa tọ́jú ẹ̀. ẹ ìyá lẹ́kàn ẹ fi ọkàn ara yín balẹ̀. mo ti fọkàn balẹ̀. Eh bóyá lè mọ kankan mm. ẹ ẹ gbogbo ètò tèmi náà ṣe bí tá bá ti ń lọ sílùú òyìnbó àjọ ń lọ ni. màá bá yín lọ sọ́hún. bẹ́ẹ̀ni. Ah! ọlọ́run mo mo dúpẹ́ orí mi ò burú mo dúpẹ́. ìyáálé kan ṣé ẹ pé ṣe wàhálà lórí mi gan ah, ẹ̀yin náà ló yẹ kí ẹ jẹ́ wọn bẹ́ẹ̀ ni ṣe ti ọ̀rọ̀ ọmọ tẹ́ sọ mm. ọlọ́run àṣírí rọrùn kò sí tí kò ṣe. ilé nílé tó fẹ́ jẹ alẹ́ kan. mo ti bẹ̀rù ẹ̀fọ́ ẹ̀fọ́ tó máa ń jẹ yẹn tó nílú tó nílú dáadáa. mo ti bẹ̀rù díẹ̀. ẹ ìgbà mi ni mo láàgì ẹ̀fọ́. Ah. ọ̀kàrí ọmọ ẹ̀yìn ọmọ ṣọṣọ ọmọ amẹ́rin wà mọ̀ ní Òṣogbo. kòńdúró kòńdúró ọmọ ẹ̀yìn ọ̀ká wọn ọmọ erin káwọn ọba ìwọ̀n jẹ́ lánàá pọ̀npọ́n anípọn bí odò jẹ́ ọmọ ọ̀rẹ́fọ̀dìyà àyà ọmọ amẹ́rin wà mọ̀ ní Òṣogbo. ǹlẹ́ ọlá bàìkà n ní wá ọtí ẹ mà ẹ mà kú èrò ìlú ìbò lọ ń bọ̀ láti ìlú ìbò lọ́ọ́ bá mọ́ mi ìbò kan bọ̀ ọmọ abúlé fún mi ní Eh, mo tètè mísì gbogbo àwọn oríkì tẹ máa ń kí mi. Eh, ìwọ náà mo rántí ìlú èbó lọ́hùn pé o fi bàbá kan sí ìgbèríko wa ní. Eh, àwọn ẹgbẹ́ mi kọ́. àwọn wà lálàáfíà <laughs> dáadáa wọ́n wà nílẹ̀. dádì ẹ má bínú sí mi mo kàn ní kí n sáré yọjú sí mi kó má dàbí pé àtàná tí mo ti dé mi wá kí yín èmi náà fẹ́ rin ní ìgboro lọ. ẹ mélòó gbogbo ìlú wa lọ káàkiri wọn mọ̀ pé èrò ní èdò ti dé. ilẹ̀ ọ̀kadì ọ̀kùnmọ̀dé yìí. Eh, daddy ẹ má bínú sí mi. ilé yà pọ̀ ju òun nù ilé. Ah, ó kéré fún yín gan oúnjẹ wọn ni ẹ máa jẹ pẹ́. ọ̀la lùbáríkà. àmì sà. èmi nìkan tán ọ̀dà ọkùnmọdé yìí. a ti fẹ́ máa lọ nìyẹn sà. ọ̀dà náà èmi náà wà nílé ọtún yọjú sí mi ọkù. ọ̀dà náà. Ah! ìjọ kìnní àná la bí ọmọdé wọn ní òkìkí rẹ̀ yọ kàn kódà kò sókìkí ẹni tí ó kàn tó lábúlé yìí hmm. wọn ní jàpá ò lè rìn alábàáwọn ò lè sáré ọkọ̀ yẹn níbo wá ṣe bí eré bí eré ọgbà fẹ̀dẹ́kùn hmm. ah ṣe bí bí wọ́n ṣe bí ọmọ yìí bẹ́ẹ̀ náà lèmi náà bí àwọn ọmọ tèmi bó lọ́bọ́ ṣe sórí tí náà kí o ṣe ọ̀dà àwa nítorí kí lu ọmọ bàjẹ́ ká wá mọ́bìnrin ká ìjẹ́ sẹ́ríkì á kọ́kọ́ dàlú ọ̀run náà á dàrú gùdùgùdù á wà á tún ọba míì jẹ á wà jẹ lórí fún ọ̀dà tèmi yé mi. ibà ibà yẹn yẹ ṣòro mọ́ga ẹyẹ màgàmàgà ṣòro ṣe bẹ́yìn lẹ ṣàgbọ́n ẹyẹ lẹ́jọ́ ọ̀run Ọ̀rúnmìlà já lọ ìwọ lẹ́yẹ mi lẹ́yẹ ká má fẹ́ yẹ bára wa jà nítorí kíni Ọ̀rúnmìlà nítorí àgógó ogún kan kì í rójú pagún ẹ̀wà alákàn kì í rójú palákàn ẹ̀yin ìyá mi òṣòròǹgà inú re yín lèmi ń wá o. òkú ajá kì í gbó òkú àgbò kì í fọhùn ìràwé tó bá ṣubú lodò ó dègbé ẹyin panumọ́ kì í bá bò ó wíjọ́ panumọ́ àbàfò kì í bá bàfò ọmọ inú gbá ìjẹ́kígbá omi ọmọ inú agbè kì í jẹ́ ká gbé ọ sọ̀rọ̀ ìwọ ọlámilékan ọmọ àṣàbí tí n bá pè ọ lẹ́ẹ̀kínní tó jẹ́ mi tí mo pè ọ lẹ́ẹ̀kejì tó jẹ́ mi báyìí pẹ́ lẹ́ẹ̀kẹta tó bá jẹ́ mi ó dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀dàgùtàn jẹmọ̀jẹmọ̀ ọwọ́ adaláàmù ti jẹlẹ́bà ògiri ọgbọ́dọ̀ sẹ́ni ọlámilékan o àkọ́kọ́ rẹ̀ rèé o ọgbọ́dọ̀ jẹ́ mi ní ọlámilékan o ọdẹ kejì àṣẹ nná fi mọ́kù àṣẹ lòkè tó fi balẹ̀ ọ̀yá dá mi lóhùn ọlámilékan ọmọ àṣàbí o.

tẹ́ ẹ sì gbọ́ràn tí láfíánù ní ọ̀dàmì ara gbogbo ẹbọ ààfin ẹbọ àdà ibi ó sì lọ́dọ̀ ìlẹ́yìn níbi ẹ ẹ wàá padà sílùú abínibí yín ẹ lọ wádìí ibi ojú orí àwọn tí bàbá ọkọ yín rẹ́ níwò ẹṣin wà àwọn òkú ilẹ̀ pè lábẹ̀ látù wọn ni wọ́n wàá jèbúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ lẹ́bọ̀ ọ̀bà fi lẹ́bọ̀ ọ̀bà dà ọ̀tán. màmí ṣé ẹ mọ bàbá tó ń san nípa ẹ. ọmọ. ẹ wọ́n ti tàn ṣèbí tára rẹ̀ dẹ́nu a máa béèrè wọn wọ́n jọ sọ bí tí wọ́n san wọ́n sí fún wa àbí. ọ̀rọ̀ ọlọ́gbọ́n lọmọ ìjọ tẹ́ ẹ bá ti dọ̀hùn ẹ béèrè tí wọ́n bá ti wá fojú orí ẹ hàn yín ẹ padà wá bínú kàkà kí ọ̀run mìlá wọ́n padà wọ́n tẹ̀lé yín débẹ̀ gbogbo tó bá kò ní ṣíṣe àṣe nítorí pé aláṣetálà kí àyíkáláṣekùn èmi kàkà kí àwọn onílà mọ sọ bẹ́ẹ̀ wọ́n gbá tì í débẹ̀ gbogbo nǹkan tó bá kù ní ṣíṣe á ṣe lẹ́bọ̀ dà. àwọn onílà máa gbọ́n ní ègún wọ́n fẹ́ nu mi ṣàṣẹ gbogbo eléyìí tí mo bá wí lónìí kó wá rọ̀ mọ́ lára báyìí kó dìde. àṣàbí ọmọ ládégbò gbogbo ègún tó ti dé kó wá dẹ̀yìn lẹ́yìn wọn nítorí dẹ̀yìndẹ̀yìn ìlàgbà lẹ́bi ìké kó dẹ̀yìn lẹ́yìn wọn ègún lẹ́kì márùn ègún lákì mọ́bẹ ọyẹ wọn dìde báyìí kúrú wọn sọ lábẹ́ ọkọ ìrẹ̀ wọn sọ lẹ́bẹ̀rẹ̀ bòdò adífáfọ́ ọ̀rúnmìlà tí bàbá ń bá bí sùn tó ń bá bí jí ǹjẹ́ kí bàbá wa lébànújẹ́ lọ èṣù ọ̀dàrà wọ́n bọ̀ wá lébànújẹ́ lọ èṣù ọ̀dàrà gbogbo èpè tó ti ṣẹ́ ègún tó ti gé kó wá kó lẹ́yìn wọn báyìí kó máa wí àlẹ́ ìbáfà tó kó pọ̀ lẹ́yìn ọmọ ẹ. màmá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ dáríjì wa o ẹ dárí gbogbo àìṣedéédé wa jì wá gbogbo tá a ti ṣe sí yín tó bí nínú tẹ́ fi ṣí níbí ẹ dáríjì wá gbogbo owó tó ti bàjẹ́ nínú ayé wa kó wá padà wá ní rere kí n má rí kú ọmọ mọ́ o gbogbo àwọn tó ti kú yẹn bá mi dáwọ́ ẹ̀ dúró èyí tó kù lẹ́yìn kú di ohun kú digba kí n má rí kú ọmọ mọ́ kémi náà má ṣọ̀kú gbogbo nǹkan mèremère ní dáadáa ní ayé mi tó ti lọ kó wà padà wá nílọkùnrin kí wàhálà ò dáwọ́ dúró nú ayé mi kíkànjú dáwọ́ dúró nú ayé mi kí nísìnyí ayọ̀ ẹ̀jẹ̀ ṣàánú wa. kó ṣe bẹ́ẹ̀ alẹ́rẹ́ ah, kú wọn nìkan nínú oko ẹ̀rù ọba bàníjù ẹ̀rù bá bàníjù àwọn ará tó kó wálé adéfà ọ̀run nílà tí gbogbo bí ń bá ṣe bí bá wọn kọ́ wá dẹ̀yìn lẹ́yìn wọn báyìí ó di tó àbámọ́ èrè eh, bẹ́ẹ̀ lè wúrẹ́ ké bẹ́ẹ̀ làgùtàn ké màálù tọ́jú bàbá wọn bẹ́ẹ̀ lòun náà ké ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti ṣe ọyẹ màṣọ ẹ̀ṣọ́ bá. Hello. manager nǹkan. wọ́n ti jáde sá. bọ́lá ẹ̀rọ ń lọ. ọ̀ dágbére sá. ẹ lọ́wọ́ kọ́kọ́rọ́ ọ́fíìsì mu. ọ̀gá mi ẹ dára sá. Ah, ẹ káàárọ̀ sá. màmá dín pé. Ah, Chief Adékọ̀gbẹ́ ṣé bọ́lá ti kú ni. èmi ti kú kẹ kò sí kú lójú mi lásìkò yìí ó mọ̀ pé gbárìnà ń pa wọn kì í pàwọ́ ikú rẹ̀ kì í pẹta lójú rárun ọlọ́run ní jẹ́ ọdún wọn gbìyànjú ọlọ́run ò fún wọn ṣe èmi gan fìgbà kan túra lẹ̀ ń gbà kankan gúdúgúdú gan ni mi ìwọ̀n bó ṣe dúró didi ó lè bá mi láàbọ̀ gidi ló máa bá mi pọtipọti bí àti gbogbo wàhálà ẹ̀ wá pọ̀ nígbà tí wàhálà ẹ̀ pọ̀ ìyẹn ló jẹ́ kí n relocate mo fi lé mi ọ̀hún yẹn tẹ́lẹ̀ wá mi sí mo fi lẹ̀ fún mo ṣẹ̀ wá kó sí ilé tuntun bì ìyẹn ló fà mo dẹ̀ yà tún ọ́fíìsì lẹ́gbẹ̀ẹ́ kan tí n bá fẹ́ ṣe any business nígbà wọn bá wá ọ̀tá wọn táwọn bá rí ìyá jẹ wọn ni èmi ti lọ mọ́ wọn lọ́wọ́. ọ̀gá mi kò yé ẹ mọ àwọn màdàmú rẹ ni. ìyá bí ń gbé. Ah, a tún ju kéèyàn má yàn lọ mú ma ìyàwó ọ̀rẹ́ mi ni ìyàwó ọ̀rẹ́ mi gidigidi ni. ìyàwó ọ̀rẹ́ yín àwọn ni mò ń bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ lórí fóònù ìjẹta tí mo take permission lọ́wọ́ yín pé mo ní woman kan tí mo fẹ́ gbà kan máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn cleaner wa ń bí báyìí o. kojú àwọn cleaner ta ni ìyá Bímpé odòdì ẹ màá wà láyé ìyá Bímpé a máa ṣe cleaner ṣé o mọ́kọ ẹ ní fátìrì kejì tí mo ní kó lọ máa supervise yẹn ọkọ ẹ ló ní ó kàn fi sí ọ̀dọ̀ tèmi ni mo dẹ̀ mójútó torí ẹni tó bá ṣe ojú wọ́n ní kò sí torí ẹni tó bá ṣe ẹ̀yìn ọ̀rọ̀ mi pẹ̀lú ẹ̀yìn yẹn pé ẹ ṣe ń wo yìí àwọn ọmọ alálùbáyé ká ló tún bí àwọn a máa ṣe ọmọ ọlọ́mọ àti ẹ̀dùn ọlọ́run ṣe o ọlọ́run ṣe o tó jẹ́ pé ọ̀dọ̀ ló gbàdúgbò ọ̀dọ̀ mi ló wá tí bá bá bí kan tó bá sọ ọmọ ọ̀dọ̀ pé ronú kú. Yes. Mákèyí, ọrụ ẹkún ti kúrò. Ṣé gbogbo aláìwá tán, mo wá lọ sí àdúgbò ibi tẹ́ lọ. Ọ̀tọ̀ tí mo bá ń bẹ̀, ti kúrò. Kí ló dé? Lọ́jọ́ ìyẹn tẹ ní kí n wá pa ọkọ mi wà. Ilé tí máa délé ni mo bí ọ̀rọ̀ sọ ti kú. Àtìgbà yẹn ni mo bí ṣe ni mò ń jágbó káàkiri títí kó tó di pé dájú ọkù yìí rí mi yẹn ló wá tọ́jú mi gbogbo ìgbà tára mi ò yá yẹn àwọn méjì ti kú nínú wọn. àwọn ti kú. nígbà tí mo jẹjẹ máa gbúrò ẹyọ kan ṣoṣo lèmi àti ẹṣẹ tó pàdé lóbi jọ mẹ́ta yìí. oh god god ẹni òṣòrí kan tó kù yẹn náà adìrún adìgbà. àmín. lágbára lọ ìyà ò tún jẹ yín mọ́ sórí tí ẹ̀wọ̀n tó wà láàrin mi àti ọ̀rẹ́ mi tí ó fi sí mi ní ọwọ́ ní gbogbo àwọn properties ẹ̀ documents ẹ̀ gbogbo ẹni mo mọ̀ company tí mo ní manager mi supervise ara ẹ̀ nìyẹn àwọn ilé kan dẹ̀ tún wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé document everything yẹn máa kó lé e lọ́wọ́ lẹ́yìn yẹn ṣe rí nǹkan tí ọlọ́run bá fún ìmọ̀ náà ní agbára láti fi lè assist yín lágbára náà I do it sókè tẹ̀sí ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ẹkún wọn kó ṣe sùúrù ìjọ tó rọ lọ́run. ìyá ti dókun ti dókun ti dókun. ọ́fíìsì yẹn jẹ́ kí. ẹ ẹ lọ́yà kálí sọ̀rọ̀ ọ́fíìsì ìgbàlẹ́ máa yẹ. níṣó níṣó. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórí jésù. hallelujah hallelujah ẹ ṣé o ẹ̀yin ọkọ mi gbogbo ayọ̀ tí nínú àdé o. àmín o. gbogbo bàtàyọ̀ yín bá wá dé wọn ní fi yín o. gbòyìn abúyọ fáráyé o ẹ ṣé ẹ kú fẹ́ o ìrètí nínú àkọyìn lọ́wọ́ o. ṣé ìwà ẹni fẹ́ tẹ̀lé wa dé. bẹ́ẹ̀ ni mà kájọba lọ bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ ti dà. Babátúndé ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ṣorí nǹkan táwọn ọ̀rẹ́ ẹ̀ fi sìn ẹ́ àwọn ọ̀rẹ́ gidi tó mọ Kristi náà ń sìn ẹ̀ sọ́nà ṣorí pé nire ńlá ni kí ìwọ náà má wàá gbàgbé nǹkan tí pásítọ̀ bẹ̀ sọ wọ́n ní kó máa kún fún ààwẹ̀ àti àdúrà nígbà gbogbo àdúrà ni ọ̀pá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn nígbà gbogbo má gbàgbé o má sọ pé torí pé o dẹ̀ ti wà lọ́rùn ojú ètò ẹ mọ́ kó wá sọ pé àdúrà báwo o kò sí nǹkan tàdúrà ṣe tí o ó ti gbẹ́ mi ẹ jẹ́ àmì. ṣọ́ra fàyè ayé ayé tó tọ́.